asalaamu aleykum gbogbo mùsùlùmí báṣọ bá rírí gbogbo ohun èlò tá a fi ń fọṣọ mọ́ ńlá fi sọ di negenege bọ́kàn bá wá rírí wá sí tó dògbé ohun ọ̀rọ̀ ọlọ́run ọba la fi fọ̀ mọ́ èyí ni àjọ mùsùlùmí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ the muslim congress tmc gbàlérò tí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò ọ̀nà ọ̀la ọ̀nà ọ̀la ètò tí ń júwe gbogbo ṣẹ́ ọlọ́run ọba tó sì ń lẹ́ni kúrò nídìí gbogbo mọ́ṣẹ́ eléyìí tá a fi Allah ọjọ́jọ́ ṣẹ́gun tíuzé lẹ́tọ̀ ọ̀nà ọ̀la yóò mọ̀ gbìnàyà lórí ìkànnì tá a wà yìí Premier ninety three dot five FM bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ lálẹ́ nine to nine thirty pm àjọ mùsùlùmí ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ the Muslim Congress TMC ló ṣàgbátẹrù ẹ̀ ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ ètò ọ̀nà ọ̀la intansurullah yansurukun. astaghfirullah astaghfirullah astaghfirullah. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم أهله وصحبه أجمعين adúgbò fún ọlọ́run ọba. alhamdulilah. atọrọ àlékún ìkẹ́gẹ́ fanagba muhammad. sallallahu alayhi wa sallam. àwọn aráalé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo olùtẹ́tígbọ́ wa káàkiri àgbáláyé abẹ́ ọlọ́run ọba kún sàmójútó ẹnìkọ̀ọ̀kan wa. eléyìí náà ni ètò yín wa islam ọ̀nà eléyìí tí àjọ mùsùlùmí the muslim congress ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ gẹ́gẹ́ bá a bá wa pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ tọ̀sẹ̀ náà tó ní yàtọ̀ ní ọ̀sẹ̀ yìí àkọlé kan tí a fẹ́ gbé yẹ̀wò ohun tí ó ṣe pàtàkì ni tó sì ní í ṣe pẹ̀lú ohun tí à ń bá yí lọ́wọ́ òun náà ni àjàkálẹ̀ àrùn ti covid-19 tí ó ń káàkiri gbogbo àgbáyé kí ni ojú tí Islam fi wò pàápàá jùlọ kí ni àdìsọ́kàn tí ká mùsùlùmí ó ní báwo sì ni kí a ṣe páyà mọ́ ká sì bẹ̀rù mọ́ sósì ẹ̀ tó ní tí a máa páyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé ilé náà ni tí àwọn olùbánisọ̀rọ̀ wa tí wọ́n bá ní gbéyàwó ní òní àwọn àáfàá wa wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa àwọn náà ni fadlatul imam al-ustad abdulhafid abdulaziz àìrèmọ́kọ ẹ káàbọ̀. asalaamualeykum wa rahmatulah wa barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. látara bẹ́ẹ̀ àkọlé tí wọ́n fi bá a sọ̀rọ̀ ó ní a ní la do not panic má ṣe fòyà bisimilayi ustad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba. alhamdulilah. adúpẹ́ fún ọlọ́run ọba náà ní ẹ̀kan sí. alhamdulilah. àdí ọpẹ́ aládé pẹ̀lú alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. àyìn tó fọ àdí ọpẹ́ wa náà ni pé a tún ń bẹ láàyè à ń bẹ láàyè ní àlàáfíà abẹ́lọ́n ọba àlekọ́lá kó máa ṣọ́ wa kù lórí dáadáa àmín àláfíà wa náà kó máa di fíàfíà àmín gbogbo àwọn tí ò lálàáfíà ọlọ́mọba ní fún wọn lálàáfíà àmín àwọn tá a lálàáfíà ọlọ́mọfà ìsàn ṣe wa àmín atọ́rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé kọ́lọ́n kó fi àwọn náà sínú àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé tí ó lẹ́tọ̀ọ́ ní ayé àti ní ọ̀run. a kí ẹ̀yin olùgbọ́ wa nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà olólùfẹ́ ètò Islam ọ̀nà là pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí àwọn atọ́kùn ṣe sọ fún wa ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ tí ó lọ báyìí pé la takhaf bẹ̀rù kó tó wá di pé a máa tẹ̀ sí iwájú ẹ ká kọ́ gbọ́n tí ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون صدق الله العظيم Allahu akbar ọ̀rọ̀ lọ́nà ni agbọ́n yẹn nínú sọ́ọ̀tù Zumar Quran chapter thirty nine láti aya thirty six ti dé aya thirty eight. ọlọ́run balẹ̀kọ́lá ní aleyhisallahu bika fin abida ṣọlọ́run bò wá tó fún ẹrú ẹ̀ ni. ẹni tó bá jẹ́ múmi ní ẹni ìfọ̀kànbalẹ̀ ni torí pé ìgbàgbọ́ rẹ̀ òun náà máa ń jogún ìfọ̀kànbalẹ̀ fún. láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn àgàgà ní orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni a ti wà nínú wàhálà covid-19 bóyá pé ní àgbáyé láti bí oṣù mẹ́rin òun náà ni àgbáyé ti bọ́ sí inú rẹ̀ gẹ́gẹ́ bá a sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó lọ. àìsàn ni tán ní coronavirus tó sì ń da wàhálà sí ilẹ̀ èyí tó wá jẹ́ èyí tó wá burú jù ń bẹ ó ní pé ó ń kó ìbẹ̀rù bá ọ̀gọ̀rọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ó ń kó ìpayà bá wọn ẹni tí àìsàn ò tí ì mú ẹ̀rù ti ń bà á kódà ẹ̀rù ti ń bà á gan ó ti fẹ́ẹ̀ ju tẹ̀yìn tí àìsàn mú lọ kí sì ni máa ń bọ́ ọmọ ẹ̀dá ènìyàn lẹ́rù òun náà ni ìbẹ̀rù ìjẹ́ẹ̀mú ẹ̀ ìbẹ̀rù àlàáfíà rẹ̀ ìbẹ̀rù ẹ̀mí ẹ̀ pé ṣé òun ò ní kú báyìí ṣe òun ò ní tó bá ń rí àwọn kan ní àyíká rẹ̀ tí wọ́n wà nínú irú kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ ẹ̀rù máa bà pé kò ní ṣẹlẹ̀ sí òun náà látara di eléyìí la fi sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ gẹ́gẹ́ bí mùmìnì a gbọ́dọ̀ bá wàhálà tó ń bẹ́lẹ̀ lò ní ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ni ká fi ìgbàgbọ́ bá lò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kí wá wá bá lò pẹ̀lú pé kí ló yẹ ká ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara àwa táwa jẹ́ múmìnì tá a jẹ́ ẹni ọlọ́run tá a gbọ́ nínú sọ́tọ̀ àníhàm Quran chapter six ayah eighty two pé alladhina amanu walam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu wa umul muhtadun. ọlọ́ni àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò sì ro ẹbọ pẹ̀lú ìgbàgbọ́ wọn ẹbọ níbí báyìí náà ni àbòsí tọ́lọ́ba sọ yìí tí wọn fi ẹbọ sí ìgbàgbọ́ wọn ò gba nǹkan míì gbọ́ ju ọlọ́run ọba lọ wọ́n gbà pé owó ni gbogbo àlámọ̀rí wọn ní darí gbogbo ètò láìka láwùmọ̀lẹ̀ àmù ẹni ìfọkànbalẹ̀ ni wọ́n. tí wàhálà báyìí bá wa ṣẹlẹ̀ ṣó túmọ̀ sí pé èèyàn ò ní bẹ̀rù ara ni ìbẹ̀rù ó wà natural gẹ́gẹ́ bí àdámọ̀mọ̀ ẹ̀dẹ́yàn àmọ́ kí wọ́n máa bẹ̀rù níbẹ̀rù tí ò ní jó mọ tí ń ṣe mọ́ tí ìbẹ̀rù gan ti fẹ́ pa káìsàn gangan tó pa torí pé ni ọlọ́run ẹ̀ sọ fún wa pé nínú àdánwò tọmọ ẹ̀dẹ́yàn máa báyé nílé gẹ́gẹ́ bá sọ fún anusọ́ àti bákàrà pé wà lánàbìlì wà nàkún. bìṣẹ́ ìmìnà lè kọ́ ọ́. a máa dá yín wò pẹ̀lú ìbẹ̀rù ẹni tó bá jẹ́ mùmínì ìbẹ̀rù rẹ̀ kò ní kọjá àlà yóò máa bẹ̀rù ní ìwọ̀nba ìbẹ̀rù eléyìí tó yẹ pé ó fojú rí nípa ilé gangan ó tó báyàn lẹ́rù lóòótọ́ wọ́n ní tọmọdé bá dé ibi ẹ̀rù ẹ̀rù ó ṣe kí ẹ̀rù ó bà ní táwọn ọmọdé yẹn wọ́n ń bẹ̀rù pọ̀ ẹlòmíràn máa bẹ̀rù àrísìkí ẹ̀ ẹlòmíràn máa bẹ̀rù kú ẹlòmí àwọn máa bẹ̀rù àlàáfíà rẹ̀ ṣé wàá lóun ní ṣẹlẹ̀ sí òun ọlọ́run bá alékeọlá sọ fún wa bíbá wípé ẹni tó bá jẹ́ mùmíní kò gbọ́dọ̀ bẹ̀rù torí pé ẹni ìfọkànbalẹ̀ ni ẹ jẹ́ ká wo alákọ̀ọ́kọ́ ní tí mùmíní òfin ní bẹ̀rù tòun wà pé gbogbo àlámọ̀dé pátá ọwọ́ ọlọ́run bá ló wà nínú sátò tàwùbà àyà fifty one ọlọ́run kullan yusibana illa ma kataba Allahu lana. ìyá arábì sọ fún wa pé àdánwò kan ò lè ṣẹlẹ̀ sí wa àyàfi tí ọlọ́run bá bá ti kọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí wa ẹ pọ́nà bá ti kọ́lẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ ó ti dọ̀ràn yẹn pé yóò ṣẹlẹ̀ kí ló fẹ́ bẹ̀rù fún torí pé ìbẹ̀rù tó ń bà kò lè gbé nǹkan yẹn fò tó ẹ pé kò sí lákọ́lẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ ni ẹ so kí ló fẹ́ bẹ̀rù fún nígbà tó ń pé nǹkan yòókù ní ṣẹlẹ̀ sóhun tọ́nà ò bá kọ́ sílẹ̀ fún òun látàrí inú tó máa ń fi mùmínì lọ́kàn balẹ̀ òun nìyẹn torí pé ìgbàgbọ́ gangan òun náà ni ìpìlẹ̀ ìfọkànbalẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lórí wàhálà tí ń bẹ ní ilẹ̀ yìí lẹ́yìn pé ká ṣe ń tó yẹ kí a ṣe a ní bùkátà sí láti máa bẹ̀rù nínú tí ó wà ní jẹ́ ká bẹ̀rù òun náà ni pé a mọ̀ pé ọlọ́run ọba òun ni ọba tí ìkápá gbogbo nǹkan ń bẹ ní ọwọ́ rẹ̀ òun lọ́ba tí ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀ òun lọ́ba tí àlàáfíà wa ń bẹ lọ́wọ́ rẹ̀ tí covid nineteen bá ṣẹlẹ̀ síyàn nínú tó lè mú wa ni pé ó lè mú ẹ̀mí lọ àsìkò tó ń kálukú kúrò nílé ayé nínú ìgbàgbọ́ mùmínì ni pé ó ti wà lákọọ́lẹ̀ tí ò lè lé tí ò lè dín torí pé qaddarallahu lahu miqata musamma àsìkò tí ó jáde láyé ọlọ́ba ti fi òtẹ́lẹ̀ ó ti mọ iye ọjọ́ tọ́mọ ẹ̀dín yóò lò láyé mímí lòkè mímí lọ́lẹ̀ rẹ̀ ó ti ní iye agbára kan nínú agbára alẹ́ ayé kò wá lè fi kún kò sì lè dínkù ọlọ́run fàyídà já àjàlóhùn láyẹ̀sá àkìrúnà sàátán wàlá àyẹ̀sá kọ̀dìmù tásìkò tọ́mọ ẹ̀dín yóò bá kó nílé ayé tó bá ti dé báyìí kò lè dín ìṣẹ́jú kan kò sì lè lé ìṣẹ́jú kan wàlá ń yọ àkírọ̀ lọ́hù nafsan ìlà àjá tí àsìkò kú ọmọ ẹ̀dín bá ti tó ọlọ́run ọba ò lè lọ lára ní ìṣẹ́jú kan bó lo gbẹ́kúdè ọjọ́ yẹn ni àṣírí gbẹ́kúdè yóò ṣe kí ni o yóò tù so àlámọ̀rí jọ́tún ìwà kó nílé ayé àlámọ̀rí tọ́lọ́ bá ti parí ni látijọ́ tọ́lọ́ bá ti dọ́mọ ẹ̀dẹ́ yẹn kó tó dípò dọ́mọ ẹ̀dẹ́ yẹn sílé ayé ló ti sọ pé àsìkò báyìí ni ó lò ọjọ́ báyìí ni yóò kù ibi tí ó kù sílé irukú tí ó pa lélẹ̀. Allahu Akbar. mùmíní ti wá nímọ̀ nípa àyùn á jẹ́ kọ́kàn rẹ̀ balẹ̀ pé tí ikú òun ò bá sí níbi covid nineteen yìí òun ò lè ṣe kí ni o mo lè bá lọ hmm. tó bá yẹ pé ibi tọ́nà bá fi kó òun sílẹ̀ kò sí nǹkan tó lè yí padà ní tí ó ṣẹlẹ̀ sóhun náà nìyẹn ọkàn rí ó balẹ̀ ìkànnì àwọn afọ oníwà máa ń ká nẹ́tìmọ̀ ní yàtò bè àròdìn falẹ̀ ìsáyàmú tó fi àròdìn sí wa. ẹni tọ́nà bá ti kọ àkọọ́lẹ̀ pé ikú rẹ̀ ìlú kan orílẹ̀ kan ni yóò ti wá sáyé ibi tí ó kù sí nìyẹn wọ́n ní kò lè kú níbòmíì ju ilu náà lọ ọlọ́ni wa máa tẹ̀dẹ̀rì nafsun máa dà tẹ́kisì bùgọ́dá wa máa tẹ̀dẹ̀rì nafsun bí ayé àrùdé ọmọ ẹ̀dẹ́yìn o máa jẹ́ ṣe lọ́la ọmọ ẹ̀dẹ́yìn bí tí ó ṣe kíni o tí ó kù sí. látara délé ni mùmíní kò fi ní máa bẹ̀rù kó máa fòyà lórí ikú àbí ikú tí ó pa ìpè à ah, ṣé ẹ̀mí mi ṣé kíní yóò ní gbọdọ̀ báyìí eléyìí nínú ni ikú gangan fúnra àti ikú gangan pé tí n bá lọ kú báyìí ikú mi ò mọ̀ dání táàmù yà mọ̀ bẹ̀ àyìn lẹ́rù pé tí n bá kú báyìí kí ni ó ṣẹlẹ̀ sí mi gangan tí mo kú kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn mi gbogbo eléyìí pátápátá kí ni ó ṣẹlẹ̀ sí ara mi ikú mi ò dání ìsinyìí o gbogbo eléyìí máa ń bá àyàn ní ẹ̀rù. àbẹ̀yìn tó wá jẹ́ mú mi ní ó gbọ́dọ̀ wọ̀ pé ikú gbogbo ọmọ ẹ̀dínyàn pátá ni ó kú ó sì lásìkò tó ń kálukú òkú gẹ́gẹ́ wa tó bá wá dé ìbẹ̀rù tóun ń bẹ̀rù òun kò lè di ikú ní ọwọ́ yóò padà wá lásìkò tó fẹ́ wá yẹn náà ni. nínú tí ó wàá jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà fún mùmíní òun náà ni pé wọ́n pé àwọn tó dáa jòun lọ wọ́n ti kú. àwọn tí wọ́n ń lóore jòun lọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ti kú. àwọn tí wọ́n ń lámìlaka nílé ayé jòun lọ wọ́n ti kú. àwọn tí ó jẹ́ wípé wọ̀kìlù mọ̀ táwọn ayé mọ̀ tó yẹ pé wọ́n ti ẹ̀ ní agbára wọ́n ní owó wọ́n níyì wọ́n nípò nílé ayé. wọ́n bá fi lè kú báyìí yóò dá wà lálẹ́ nílé ayé gbogbo pátá lọ́n ti mú lọ tí nǹkan kan sì ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ hmm ọlọ́run sọ fún anabi muhammad sàṣà nígbà táwọn kan tàwọn pé innaka mayyitun wa innahum lamayyitun. pé ìwà anabi ó kú o wa innahum mayyitun àwọn tí wọ́n ń sọ pé kó kú gan náà àwọn náà wọ́n ṣe kí ni o wọ́n kú eléyìí nínú nǹkan tó máa ń fi mùmí lọ́kàn balẹ̀ ò ní wípé ikú yìí gangan téèyàn fẹ́ kú yìí kì í ṣe pé bóyá téèyàn ti wá kú báyìí ó ti wá jẹ́ òpin nìyẹn àbí èèyàn kú láti lọ kojú wàhálà tó bá yẹ pé múmi ni ẹni ọlọ́run ni ẹni dáadáa táàrin òun àtọ́lọ́run bò dàrú ó gbà pé ikú náà lòun ó kú lòun ó fi lọ sinmi ikú lòun ó kú lòun ó fi lọ kọ́ ẹ̀san tó ń gbélé ayé òun ṣe ikú lòun ó kú lòun ó fi wọ àlìjẹ́nà ikú lòun ó kú lòun ó fi rí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run àti àná àti kẹ́ ọlọ́run tóun tọ́nọ́gbà tóun wà nílé ayé ọlọ́run kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀yin pátá ni ó tọ́kù innama tuwaffawna ujurakum yawmal qiyamah. ibi tẹ́ ti wá kó ẹ̀san gbogbo wàhálà tẹ́ ṣe nílé ayé irun tẹ́ ń kí àwẹ̀ tẹ́ ń gbà zara tẹ́ ń ṣe zaka tẹ́ ń yọ ájì tẹ́ lọ òdodo tẹ́ sọ iṣẹ́ rẹ tẹ́ ṣe ibi tẹ́ ti kàn sẹ̀ náà làlùkìyàmọ̀ àlùkìyàmọ̀ yóò sì lè dé tẹ́ bá kú. so ẹni tó wá ń ṣiṣẹ́ rẹ ní gbóló ti fẹ́ gbẹ̀san rẹ o ọjà àlùkìyàmọ̀ ẹni tó gbé ẹ̀ṣẹ̀ sì jù sílẹ̀ tí ò dẹ́ṣẹ̀ báyìí bá ti ń gbádùn ẹ̀ṣẹ̀ ní tí òjò dẹ́ṣẹ̀ náà ni pé kò lè bá kó ẹ̀san níjọ́ wo níjà alùkìyàmọ̀ alùkìyàmọ̀ rẹ̀ wà létí ìdè tí ó bá kú ọlọ́ni wà iná máa tù wà fáwọnà ojú rọkùn yàmọ̀ alùkìyàmọ̀ ṣé yẹn lè ṣiṣẹ́ tán nìkan wá ní ó yá wá gbẹ̀san kẹ́rù wá mọ̀ bá kó mọ kórìíra àti lọ kó ẹ̀san gbogbo wàhálà tó ṣe ikú náà ni máa ń tì yàn lọ síbi téèyàn ó ti kẹsàn tá a gbé láyé ṣe ní mímú yóò fi kí bẹ̀rù ikú torí pé tọ́mọ ẹ̀dẹ́yàn bẹ̀rù lẹ́yìn covid nineteen yìí náà ikú náà ni pé ah ikú yìí ah tí covid-19 bá mú yàn wọ́n ti sọ pé àìsàn yìí kò tí ní ìwòsàn wọn ò tí rí vaccine fún ó fi hàn pé ọ̀run làálàá rẹ̀ bó ti yẹ pé àwọn èèyàn ń ṣe kí ni wọ́n ń recover ní ibẹ̀ ògbésí gbogbo ẹni tó kú pé kó ti gbọ́jọ́ kú nìyẹn pé ẹni tí àìsàn yìí mú ó ti wá kú ni àwọn èèyàn kan ti recover kó lóra ní nàìjíríà wa yìí náà èèyàn mẹ́ta ni wọ́n sọ pé wọ́n ti recover láti pàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlú káàkiri lágbàáyé náà tí àìsàn ti mọ ní thousand thousands láti rí àwọn ètò ẹ̀pọ̀n ti recover láti ara àti láwọn tó bá a nígbà tó náà ti kádà pé n táwọn ṣe kíni o tí wọ́n bá a lọ nìyẹn torí délé ló fi jẹ́ pé mùmí ní ò ní bẹ̀rù kú ní tó mọ̀ ẹ̀dẹ́yàn tó ń bẹ̀rù òun náà ni àrísìkí rẹ̀ nígbà tán bá ní ká gbélé tán bá sọ pé àwọn Yorùbá jáde kódà ibi tí wọ́n ti sọ pé káwọn èèyàn jókòó sílé pátápátá àwọn èèyàn ò jáde náà wọ́n sì wà nílé torí pé kéèyàn wà nílé gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ òun náà ló lè làyàn púpọ̀ níbi àìsàn tó ń bẹ ní ilẹ̀ yìí ó máa tún jẹ́ kí ẹ̀rù máa bàyàn lórí àjẹ àmú rẹ̀ pé kí láwa jẹ kí láwa mu nígbà tá a bá wà ní ilé èèyàn máa ń bẹ̀rù lórí àrísìkì rẹ̀ àrísìkì náà nínú tọ́lọ́n ọba àlékè tí ó ti mójútó fọmọ ẹ̀dẹ́ yẹn ni. ìka Imam Shafi'i ní wàrísìkù kà laysa yunqisu ta á ní wà laysa yazidu fi rizqil àná o so àrísìkí rẹ ìlọ tìkọ̀tìkọ̀ rẹ kò ní kí ó dínkù èyí máa ṣe wàhálà ṣe dábọ̀ rẹ kò ní kó lékún kódà níbi covid nineteen tá à ń sọ yìí lẹ́nu mi ò tún dìdú lówó látara rẹ̀ nítorí pé ó jókòó lé tó wá bẹ̀rẹ̀ sí ní ronú ó bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀nà wàá mọ̀ sí fún un ọlọ́run á tún lànà àrísìkí fẹ́ lómi látara wàhálà pé jókòó sílẹ̀ yìí jẹ́ pé challenges tó ń bẹ́ńlẹ̀ á ti lọ síbi kó ronú ìrònú yẹn ọlọ́run àfàlùbáríkà sí yóò di oore fún níwájú ọlọ́run tó jẹ́ pé tí condition kan bá ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kí mùsùlùmí wa máa lérò wípé à látara condition yìí o àrísìkí òun ó lọ sí i àbí òun ó tòṣì látara rẹ̀ ọlọ́run ọba àlékeọlá òní ń pèsè àrísìkí wọ́n ní àmọ́ ń ṣiṣẹ́ láti jàre òṣì ni àlùbáríkà àti ọrọ̀ gangan ọ̀dọ̀ ta ló wà o ọ̀dọ̀ lọ inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil dájúdájú ọlọ́run ọba ni ọba alárísìkí ọba tó jẹ́ ọba alágbára tí kò kì í dọ̀lẹ́ ẹ̀rọ àwọn kan ń bẹ nínú ilé nìsín tó yẹ pé orí kọ̀ǹpútà làwọn ti ń ṣiṣẹ́ ẹlòmíì ò ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà ìwé àti báírò ló mú dání ẹlòmíì ó ń ronú ni pé kí ni mo fi lè jẹun pẹ̀lú bọ́n ṣe sọ pé ká gbélé yìí tí ó sì máa mú ronú wá tó yẹ pé lẹ́yìn ìgbà tá bá kù nínú ilé tán tá bá bọ́ síta gbogbo òrònú tó ti ronú yẹn òní ò wà mú oore wá fún ní ò wà mú arísìkì wá fún eléyìí náà ni kí mùsùlùmí kó máa rò pé gbogbo kọ̀ǹdíṣà tóun bá wà pàdánù ọlọ́run fi gbèrò dáadáa ro òun ni torí délé àrò arísìkì kò gbọdọ̀ bàyàn lẹ́rù ẹni tí ń pèsè arísìkì tí ń jogun arísìkì òun náà ni ọlọ́run ọlọ́run bá ní ahum yaqsimuna rahmata rabbik nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya. ṣáwọn ni wọ́n ń pín arísìkì ni àwọn ọlọ́run bá la pín arísìkì fún wọn nílé ayé bó ni wọ́n ṣe ní bó ni wọ́n ṣe ní tó. ibi táwọn rò pa arísìkì ó ti wá òun náà ni ó ti wọ́n ní wà fi sama irizqukum wà máa tún àdó bó lẹ́ ṣe lówó tó bó lẹ́ ṣe rọ́rọ̀ bó lẹ́ ṣe ní arísìkì tó ọlọ́ni àti sánmọ̀ ni wọ́n ti ń ṣètò rẹ̀ kìí ṣe orí ilẹ̀ ń bí báyìí àwa kàn ń ṣe wàhálà à ń ṣiṣẹ́ láti jàre òṣì ni iṣẹ́ tá à ń ṣe lọ́lọ́run bá ń fi àlùbáríkà sí ní ń fi tàòfíkù rẹ̀ kòǹgẹ́ rẹ̀ ní fi sí ló fi ń ṣe kòǹgẹ́ táwa náà ń fẹ́ lọ́nà fi ń là fún wa ọlọ́run gan ní ṣètò arísìkì fún wa torí délé mùsùlùmí ò ní bẹ̀rù ní orí ìyẹn eléyìí nínú àwọn nǹkan tó máa ń fi mùmìnì lọ́kàn balẹ̀ ò nìyẹn látara délé bí ọ̀rọ̀ covid-19 bí ó ṣe ń lọ yìí a gbọ́dọ̀ jẹ́ ní tí ó bẹ̀rù tí ó máa fòyà nítorí pé ṣàìsàn yìí ó ṣẹlẹ̀ sí wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní wa'lam annama asọ́baka lámìyẹkùn lè yòókùté ak wà ma àtọ́ aka lámìyẹkùn lè yòósì lọ́ọ̀mọ́ pé gbogbo ohun tó bá bọ̀ nílé ayé bóyá lóore ni àbí níbi lámìyẹkùn lè yòókùté aka kò sí lákọọ́lẹ̀ pé yóò tàsé rẹ̀ ni tó bá ti wà lákọọ́lẹ̀ pé yóò tàsé rẹ̀ yóò tàsé ẹ̀ àwọn tí wọ́n mara aṣọ lè ní àìsàn imú wọn. pé àwọn pé àwọn ilé gangan náà jẹ́ pé àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ nípa ètò ìlera tí wọ́n nímọ̀ nípa ètò àlàáfíà tí wọ́n jẹ́ pé wọ́n mara aṣọ pé nípa pé kí a sọ kí là ń jẹ kí là ń mu àwọn gan ni wọ́n sọ fún wa pé tẹ́ ṣe rè táìsàn yóò fi ní ṣe kí ni o tí yóò fi ní mu yín àìsàn yìí mọ̀ dọ́dọ̀ wọn. àkọọ́lẹ̀ ti ṣáájú yìí pé yóò dọ́dọ̀ wọn ká tó wọn sọ pé ẹni tí ò mara aṣọ bíi tiwọn kátó wọn sọ pé ẹni tí wọ́n ń sọ fún ànábì ní lọ́ọ̀mọ̀ pé ẹni tó bá bọ̀ ọ́ àkọ́ pé yóò tà sí rẹ̀ ni ẹ̀ wà má àtọ́ aká làmúyẹ́kùn lè yóò sí ibà gbogbo tó bá tà sí rẹ̀ tí ò dọ́dọ̀ rẹ̀ àkọ́ pé yóò bọ̀ ni o eléyìí náà nínú ìtí máa fi mùmí ní lọ́kàn balẹ̀ òun náà ni covid nineteen àìsàn ni ẹni tó mu wá òun náà lọ́lọ́run ẹni tí ó mu lọ òun náà lọ́lọ́run nínú nǹkan tí máa ń fi mùmí ní lọ́kàn balẹ̀ òun náà ni àdúrà ọlọ́run mú àdánwò wá nítorí nǹkan mẹ́ta nǹkan alákọ̀ọ́kọ́ kálíbà appreciate ìdàkejì àdánwò yẹn tí àyàbá ní àlàáfíà a appreciate àlàáfíà tí àyè lálàáfíà bá wá sáyé pé nígbà tí ò sí wàhálà nísìn kò sí àìsàn kankan tá à ń rán àbí àìsàn tó burú tó bí irú covid-19 tó ń bẹ ní ìta yìí tọmọdé yẹn ń jáde ńlé láàárọ̀ tí ń wọlé ní alẹ́ ẹlòmíì ń wọlé padà lóru ẹlòmíì ń lọ kò sẹ́nìkan tó pé má jáde má lọ bìkan ó ń lọ ibi tó ń lọ kò sí pé fọwọ́ rẹ kó tó wọ inú iléeṣẹ́ kan àbí kó lo sanitizer kó tó jáde àbí kó tó wọbì kan kò sí pé má sìn má ṣe gbá ọmọ èdè yẹn ń lọ a appreciate pé ìdẹ̀ra ọlọ́run ni àìtún complain pé kòtókòtó náà ni ọlọ́run ò ṣe fún wa náà ni àmọ́ pé àìmọye aburú àìmọye àìsàn lọ́nà bá ti ṣe kí ni o ló ti bá wa mú dúró a lè appreciate ọlọ́run nínú tọ́nà fi mọ́ mu wa ni pé ẹ mọ̀ pé mi ọlọ́run bá ń bẹ àbí ẹgbẹ́lẹ̀ yẹ̀wò gbogbo àná làwa mọ ọlọ́run ní ìsinyìí làwa ń pe ọlọ́run ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àdánwò kádánwò tó bá ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ fi ṣe àdánwò fáwọn èèyàn kan ó fẹ́ fi fìyà jẹ àwọn èèyàn kan ó sì fẹ́ẹ́ fi ṣe àdánwò fáwọn èèyàn kan ìfìyàjẹ àwọn èèyàn kan ni àwọn tó bá jẹ́ aláìmọ ọlọ́run aláìgbọ́ ọlọ́run bá gbọ́ àwọn olùtakò tọlọ́run ọlọ́run máa ń rán àwọn irú àdánwò báyìí wá láti pọ́nìṣì wọn punishment ló jẹ́ fún wọn pé òkú ṣe tọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ ni ọlọ́run tọ́lọ́run bá gbèrò àdánwò báyìí fún ọlọ́run á fi wá dán wò ni pé ṣé ó ṣe sùúrù àbò ní ṣe sùúrù. ni mo gbọ́dọ̀ ṣe tí ń fi páàsì wájú ọlọ́run ẹ̀rí àyàtàkà fún asọ́tò bákan alẹ́ kan pé àmọ̀dán yóò pẹ̀lú kọ́fí wàlíjú àti ebi wànákọ́sí mina àmúwálé wàlí àǹfọ̀ dúkìá yín ó dínkù ẹ̀mí yín deku, dínkù wà samarot nǹkan ọrọ̀ ajé yín ó dínkù ọlọ́wà ni wà bá ṣeré sọ̀bìrì ẹ̀ fún àwọn onísùúrù nírò dùnú àdánwò tó bá wá bá mú mi ní ọlọ́run ẹ̀ fi tẹ̀sẹ̀ pé ṣé yóò ṣe sùúrù ni àbí kò ní ṣe sùúrù agbọ́dọ̀ nóòtì ilé so ká ṣe suru, ibi suru, òun náà láfi pàṣẹ àdánwò ẹlẹ́ẹ̀kẹta ni tọ́lọ́ fi máa ń mú àwọn àdánwò báyìí wá òun ni pé ká lè bá a súnmọ́ lọ́hùn nígbà tí ọmọ ẹ̀dẹ́yàn bá rí àdánwò yóò wá súnmọ́ lọ́n sí kí ni ó fi súnmọ́ lọ́n àmọ́ bẹ́ẹ̀ lọ́n ẹni tí èbẹ́ lọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò rántí ọlọ́run ní irú táìmù yìí á wàá padà lọ sọ́dọ̀ ọlọ́run nígbà tílẹ̀ bá ṣe kí ni o nígbà tílẹ̀ bá fún mọ́ wa ọlọ́run wáyé dá mọ́sàkúmọ̀ dóròrò fèlè báhárí dọ́là máa ń tẹ̀dẹ̀ òun ilà ìyà nígbà tí àdánwò bá kàn yín ní orí búdò gbogbo ẹni tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run gbogbo tẹ́ ẹ fagbára sí ẹni tó gbá gbélé owó rẹ̀ ẹni tó gbágbára lówó tó wò ṣe láǹfààní ẹni tó gbágbára lé agbára rẹ̀ tágbára rẹ̀ ò ṣe láǹfààní ẹni tó gbára lé ìmọ̀ rẹ̀ tí ìmọ̀ rẹ̀ ò ṣe láǹfààní gbogbo ń tọ́mọ ẹ̀dẹ́yìn gbára lé pátá ọmọ ẹ̀dẹ́yìn ò ní rí ilà ìyà o yóò wá kú kọlọ́n ẹ̀rí ó kú akọlọ́n àbí ó kú akọlọ́n báyìí kódà ẹni tí èèpẹ́ máa ń gbàdánwò wà nù ní pé ká lè bá a dá ọlọ́run mọ̀ á wàá pe ọlọ́run nígbà tá a bá pè mọ́kùlì sínà kí pè lóhun nìkan ọlọ́run wàá jẹ́ pé wà lọ́ni amman yujibu al-mudtarra idha da'ahu wa yakshifu as-su' ọlọ́run ọba lọ́ba tí máa ń jẹ́ pé ẹni tí ń bẹ nínú ìnira tí ń bẹ nínú àdánwò idha da'ahu nígbà tó bá ké pọ̀ lọ́hùn sọ ọlọ́mọ ń gbé àdán wà kálí bá a pé ọmọ ẹ̀dẹ́ ìrìnkà tó fẹ́ mọ́ ń ṣàdá tẹ̀lẹ̀ tẹ́ pé yóò kàn máa ṣàdá ọkàn rẹ̀ ní sílẹ̀ ní ìsìn yóò pẹ́ lọ́hùn yóò máa sunkún sọ́lọ́run pẹ́ lọ́mọ ṣàánú wa ilé tó mọ̀ gbé sí wa alágbádá yóò mọ̀ ní agbára ọlọ́run fẹ́ jẹ́ kí a dẹrú òun náà ni torí pé táwọn gbàdá pé ọlọ́run bá yẹn a sọ pé àjẹ́ wájú ọlọ́run ọlọ́run wà ká àdánwò yẹ̀kọ́ ọlọ́run wà yẹ́ ṣífò sóà òun wà mú ìnira náà kó abẹ́lẹ́ kọ́mọ́ṣà ká ìnira náà kó fún wa látara délé kí wọ́n ní wàá fi mùsùlùmí lọ́kàn balẹ̀ òun náà ni àdúà a wà máa ṣe àdúà àdúà yẹn ó jẹ́ ní tí máa ń jogún fọkànbalẹ̀ fún múmìnì nígbà tá a bá ń ṣe àdúà à ń pe ẹni tágbára rẹ̀ ká gbogbo òṣòro à ń pe ẹni tí ìmọ̀ rẹ̀ ká gbogbo nǹkan ó nímọ̀ nípa ìbẹ̀rẹ̀ àdánwò ó sì mọ kí ni òpin òun náà ló sì ní kápá àti mú kúrò ńbẹ̀ tá a bá ti pè ọkàn wà balẹ̀ pé ẹni tá a pè alágbára ni ẹni tá a pè onímọ̀ ni látara ìmọ̀ rẹ̀ àti agbára rẹ̀ a mọ̀ pé yóò bá a palẹ̀ mọ́ nǹkan yìí mọ́ eléyìí yóò fi wá lọ́kàn balẹ̀ níparí ìgbà tó kàn wá bá wa balẹ̀ tí a mọ̀ fòyà tá a mọ̀ bẹ̀rù ìgbẹ́yìn lọ́pọlọ wa yóò fi sẹ́tù láfi lè ronú sí ọ̀nà àbáyọ lórí àdánwò láfi wá lè ṣe tó yẹ kí a ṣe torí pé ẹni tí ẹ̀rù bá ń bà kò ní mọ kí ló yá mú kí ló yá ṣe nígbà tó kàn bá balẹ̀ lèyìn ò fi wá lè ṣe ní tó yẹ kó ṣe nínú tó yẹ kí á wá ṣe òun náà ni pé èyí ò lè ronú pé kí lọ́nà àbáyọ lórí ìṣòro tá a wà. àwọn tí wọ́n jó nímọ̀ nípa ìmọ̀ ètò ìlera tí wọ́n ń ṣe research tí wọ́n ń ṣe iṣẹ́ ìwádìí lórí pé àìsàn rẹ̀ kí ni ìwòsàn rẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rù wọn ò lè ṣe iṣẹ́ tó yẹ kán ṣe wọn ò mọ ọ̀nà àbáyọ wa. àwọn tí wọ́n jẹ́ ìjọba tí wọ́n jẹ́ alágbára tí wọ́n ń ṣàtòlù nígbà tọ́kàn bá balẹ̀ tí wọn ò bá bẹ̀rù òun ò fi lè gbé ètò kalẹ̀ ní ètò tí yóò mú ìdẹ̀kùn wá tí ó sì jẹ́ kí wàhálà ti ń bẹ ńlẹ̀ kí ó lè já sí kí ó lè mọ níwọ̀n tí wọ́n fi mọ pé ètò láàṣẹ tí wàhálà yóò fi lọlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣètò ní state kọ̀ọ̀kan àti ní federal báyìí ẹ rí i pé olórí orílẹ̀-èdè wa ó bá a sọ̀rọ̀ ní ìjẹta sọ lórí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé. àwa tá a wá jẹ́ aráàlú fúnra wa lẹ́nu kọ̀ọ̀kan wa nígbà tó kàn wá bá balẹ̀ tá a bá bẹ̀rù òun láàmú pé kí ló yẹ ká ṣe ẹni tí ó bẹ̀rù náà pé wọ́n ní ká má jáde ibi ìjáde sì ni ìjẹ̀mú mi wà kí ni màá ṣe báyìí nígbà tá a bá bẹ̀rù láfi ṣe tó yẹ ká ṣe nígbà tá bá bẹ̀rù láfi mójútó yẹn tó yẹ kí á mú ojútó torí ìdélé ìyẹn ni ó wà fún wa ní táǹpé ní alẹ́ amọ̀l ìyẹn náà ni hope ìpè ọ̀nà àbáyọ ń bọ̀ lẹ́yìn ìṣòro tí a wà ní inú rẹ̀ yìí torí délé arọ ẹnìkọ̀ọ̀kan wa pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kì ṣe ọ̀rọ̀ ìbẹ̀rù ọ̀rọ̀ pé kí a fi ọ̀rọ̀ wa mọ Ọlọ́run ọba ká sì ṣe tó yẹ kí a ṣe òun náà ni kí a mọ̀ wípé kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀ sí wa àyàfi tọ́nà bá ti kára pé yóò ṣẹlẹ̀ sí wa kí a fọkànbalẹ̀ ká má bẹ̀rù kí a má bẹ̀rù jù pé káwọn payín kéke tí a mọ káyà sókè kí a ṣe ìtọ́ni ká ṣe ká tẹ̀lé tó yẹ ká tẹ̀lé ká sì mọ bẹ ọlọ́run ká sì ní lọ́kàn wípé láìpẹ́ láì àdánwò ti ń bẹ́ńlẹ̀ yìí ọlọ́run bóyá palẹ̀ rẹ̀ mọ́ àwa náà bẹ ọlọ́run kọ́nà balẹ̀ kí wọ́n bá ní palẹ̀ àdánwò yìí mọ́ láìpẹ́ láì jìnnà bó ṣe wá lọ́nà tá a lérò pé ń bọ̀ ní táìmù tó wá yìí tí ó wá da gbogbo ẹ̀ sí ibi tó dá sí kọ́nà balẹ̀ kí wọ́n bá ní palẹ̀ rẹ̀ mọ́ náà lọ́nà àrà so lọ́nà tá a lérò kọ́nà balẹ̀ kí wọ́n bá ní palẹ̀ rẹ̀ mọ́ kí gbogbo nǹkan kó tún padà sí ipò kọ́nà balẹ̀ kí ọlá kí ó mọ̀ sì jẹ́ kí á lùgbàdì abúlátara rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lùgbàdì abúlátara kọ́nà balẹ̀ kí ọlá kó bá ní fún wọn ní àlàáfíà kó bá àwọn àwọn ká àwọn tí ó di ṣẹlẹ̀ sí kọ́lọ́mọ́ jẹ́ kó ṣẹlẹ̀ sí wa kámá gbàgbé àdúrà anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ́ wa allahumma inni a'udhu bika minal barasi wal jununi wal juzami wa min sayyi'il asqam kọ́lọ́mọ́ bàálẹ̀ mọ́ṣá gba àdúrà wa. allahu akbar abẹ́lẹ́ wọn kọ́ bá lè ní ẹ̀sán olóore gbogbo àti àtẹ́tí gbé ètò náà kọ́lọ́ ń jẹ́ kí ó sì wá ní àǹfààní láyé bí àti ní alkiyama pẹ̀lú ọ̀dọ́lọ́ ibi tí a ti dandó náà rèé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátún láǹfààní láti pàdé ní orí kan náà ní àsìkò kan náà. fún àti a ní ọ̀rọ̀ àbí ìmọ̀ràn àbí ìbéèrè fún àwọn olùbánisọ̀rọ̀ wa kí a pè sórí ẹ̀rọ yìí zero seven zero three two five eight four four five nine. lórúkọ olóòtú ètò yìí abdulrahman ọláníwájú yusuf òun náà ni mi ọmọ yáyín abdullateef muhammadu al-ghazali abu muhsin fi ń dágbére fún yín wípé ma'a salamati wa ilal liqa bisimilahi rahman. asalaamu aleykum gbogbo mùsùlùmí báṣọ bá rírí gbogbo ohun èlò tá a fi ń fọṣọ mọ́ ńlá fi sọ di negenege bọ́kàn bá wá rírí wáàsí tó dògbé ohun ọ̀rọ̀ lóhùn ọba la fi fọ̀ mọ́ èyí ni àjọ mùsùlùmí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ the muslim congress tmc gbàlérò tí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò ọ̀nà ọ̀la ọ̀nà ọ̀la ètò tí ń júwe gbogbo ṣé ọlọ́hun ọba tó sì ń lẹ́ni kúrò nídìí gbogbo mọ́ṣẹ́ eléyìí tá fi ń rojú rere ọlọ́hun ọba Allah ọ̀jọ̀jọ́ ìṣẹ́gun tí tuesday lẹ́tọ̀ ọ̀nà ọ̀la yóò mọ gbìnàyà lórí ìkànnì tá a wà yìí premier ninety three dot five fm bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ lálẹ́ nine to nine thirty pm àjọ mùsùlùmí ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ the muslim congress tmc ló ṣàgbátẹrù ẹ̀ ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ ètò ọ̀nà ọ̀la intansurula yansurukun. astaghfirullah astaghfirullah astaghfirullah.